tẹ̀lé lọ́la ò ní dà. ẹ̀rọ ojú ayé wà mẹ́rin. Ah, a rí o bàbá àwọn nǹkan tẹ́lẹ̀ ò nífẹ̀ẹ́ sí rẹ̀ ah, kéèyàn má ka àkókò kún kó má ka àsìkò kún rárá kó kàn dá wa dúró ṣáá síbí. àlórí aláyọ̀ lè yóò gbé ìwé tí wọ́n wá sá náírà o. sá bó ẹni sùúrù ẹni sùúrù. àgbájọ ọwọ́. tá a bá ní ṣàgbájọ ọwọ́ kí lẹ rò ná ṣé gbà tó kan àwọn bí ẹ ṣe wùwà ni. èmi èmi kì í máa wù ẹ má bínú. ẹ wo ọ̀rọ̀ ẹ kankan òjẹlẹ̀ ah, kí ẹ má ka àgbo òkun ó àtùkù tó ẹ gbé wá ẹ ti wà ń nísìnyí. ee kí ni yìí wá ṣẹ̀bí wa. ẹbí náà ni. ẹyẹ agbọ ó fẹ́ kánú lórí ẹ kí ló ló ṣe. ẹ̀yin ntí bẹ̀ wọ́n ń ṣe lọ́jọ́ pé ó ti tó bí ọ̀sẹ̀ méjì kó tó wá gbé fún wa èyí wọ́n dá làbá ìwà bẹ̀ ní ilé. ẹ wá dákẹ́ ẹnu ẹ dákẹ́ ẹnu ẹ. bẹ́ẹ̀ ṣe ń wọlé ìbáyìí ní ìsìn tútù gbòdógbòdó ni. tútù gbòdógbòdó láyé lọ wà nígbà táwa náà di à àbí láyé lọ wà owó adéníṣẹ́ aṣọ pé tútù gbòdògbòdò ó sì kan ra nù. àwùjáde lásán ẹ̀ àwùjáde lásán. ẹ ẹ má bínú. ẹ ẹ má bínú. ṣé tútù lè. a tútù ni ẹ tútù ni. ṣé mo pé tẹ́lẹ́jọ́ bá mẹjọ́ ẹ̀ lẹ́bi ìpẹ́ lórí ìpọ́nlẹ̀. ìgbàlódé ìgbàlódé. sọ̀rọ̀ agbéyàwó ọmọ ọ̀gàrà wọn ọ̀làlẹ̀ òjò láti ṣe ẹ̀gbọ́n yèrèyèrè ó dẹ́fọ̀ ọ̀rún mi làbàbá ní òun lọ sóde ilẹ̀ yìí ta ní òwà ṣe fẹ́fẹ́ tó fi dolo tó fi dọ̀lọ́la wọ́n láwọn rèé wọ́n láwọn làwọn ṣe fáfá kò ó ní ẹ wọ́n fi fa tòun wí tiwọn ó ní igi oko lásán ní í ṣe wọ́n láwọn làwọn wá ṣe fún àkókò gàgàrà tí ń bẹ ní kẹ̀rù ọlọ́fin tó lagbe lórí sansansan àbábá ní ẹ mẹ́fà tòun wí tiwọn ọlẹ́yìn oko lásán ní í ṣe wọ́n láwọn làwọn wá ṣe fáfá bè wàkìtà ní ń gbé àárín ọjà ni wọ́n ń bọ̀ wá yá àkìtàn rẹ̀ wá délé ọjà ó dilé owó dilé ọlá ilé wa gbogbo ó dilé owó ó dilé ọlá ó dilé ọlà ajé faraba lára alájẹ lẹ́ni ajé faraba wà báyìí ajé faraba jèrò ọdẹ lẹ́ni ajé faraba wà báyìí ajé faraba wà rọ̀gbọ̀ àgbà màtẹ́ẹ̀dẹ̀ ọmọ àbà báyìí agbájọ ọwọ́.